الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وعده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته nam sura ẹlẹ́ẹ̀kẹfà aya ẹlẹ́ẹ̀kẹrin la ń bẹ̀. kẹfà aya ẹlẹ́ẹ̀kẹrìnlá. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أغير الله اتخذوا قل أغير الله اتخذوا وليا فاطر السماوات والأرض فاطر السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين بسم الله الرحمن الرحيم قل أغير الله أتخذوا وليا فبر السماوات والأرض وهو يدعم ولا يزعم قل إني أمرت أن أقول أول من أسلم ولا تكونن من المشركين ìrẹ́ ànábì kúl sọ fún wọn àgọ́ ìrọ̀ lọ́ọ̀ì àtàkìdùwàlíyàn ṣé ẹlòmíì tó yàtọ̀ sí Allah àtàkìdùwàlíyàn ṣe ni màá mú ní wàlíyù nígbà tó ṣe wípé ọlọ́run ọba fátírì sàmáwá ti wà láàrùdì òun ló dá sánmà àtilẹ̀ wàhúwà yóò tẹ̀rẹ́mù wà láà yóò tààmù òun ló ń fún ní jẹ a kì í fún jẹ kol rí ànábì sọ fún wọn inni umirtu an akuna awwala man aslam apamiláṣẹ wípé kí n jẹ́ àkọ́kọ́ ẹni tó gbà fàfọ́ lọ́hùn wala takunanna minal mushrikin ohun ò gbọ́dọ̀ sí nínú àwọn ọ̀ṣẹ́bọ nínú àyà yìí àwọn ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ níbẹ̀ ó pọ̀ kódà tá a bá tẹnu bọ̀ dáadáa tá a sì wo fínífíní ó ṣeé ṣe kójórí ẹ̀kọ́ náà ládùú sí táwé ó fi parí ṣùgbọ́n látara bẹ́ẹ̀ a kàn mú díẹ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run ọba alékè ọlá sọ fún ànábì wa Muhammad ó ní sọ fún wọn gẹ́gẹ́ bá ń ṣe sọ lánàá pé mí usulubi talikin usulubu talikin nínú àwọn usulubu suwar makiya nínú àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá ń gbà báwọn kèfèrí sọ̀rọ̀ nínú àwọn súrà tó sọ̀kalẹ̀ nílùú Mẹ́kà òun náà ni usulubu talikin a sọ fáànà bíi pé sọ báyìí wí báyìí torí pé àwọn tí a ń bá sọ̀rọ̀ ń jọ náà àwọn tí àyà wọn lé ní ọlọ́run ní kó sọ fún wọn agọ́ ìrọ̀lọ́ yìí àtàkìdú wàléyà قل غير الله أتخذ وليا فاطر السماوات والأرض Ọlọ́run ní ṣẹlòmíì tó yàtọ̀ sí Allah ni màá mú ní wàlíyù ni kí ni jẹ́ àlùwàlíyù àlùwàlíyù mímbàbí àlùwáwù wàláàmù wàyá àràfi mẹ́ta ní bẹ́ẹ̀bẹ́ ìtumọ̀ rẹ̀ fi lógọ̀ yàdúlù alákùrb wàdúnù nínú èdè ó ń sọ fún wa bó ń jú wa níwe nípa alikùrbù òun náà ni ìsúnmọ́ kí nǹkan ó súnmọ́ra wọn pẹ́kípẹ́kí ibẹ̀ láti rí àtàwálí bí máàna tàtàbùrú wàtàwásùlù bí máàna àyàsùlà ṣe'áni àhàdùúmá yálì àkàr nǹkan méjì tó ṣe wípé wọ́n súnmọ́ra wọn wọ́n sì ń tẹ̀léra wọn láhájísùn bẹ́yìn náà wala hajisun bainahuma walaisa bainahuma ma laisa minha àwọn nǹkan méjì tí wọ́n ń tẹ̀léra wọn tí wọ́n sì tún súnmọ́ra wọn tí wọ́n ń tẹ̀ pẹ́kípẹ́kí tí ò sí nǹkan kan tó là wọ́n láàrin kò sì tún sí nǹkan kan tó yàtọ̀ sí méjèèjì nínú wọn náà mutakorobani takoruban láyàfsílùú máa yùbẹ̀ ìdùhùmá wọ́n súnmọ́ra àwọn tí ò sí nǹkan kan tó tún lè là wọ́n tí ó tari àwọn méjèèjì sínà síra wọn ibẹ̀ ni ọ̀rọ̀ ìpìlẹ̀ ọ̀rọ̀ wàlíyù nìyẹn ìdí yẹn tó fi jẹ́ pé ta bá ní wàlíyà yálì ta bá sọ yí pé wàlíyà yálì masdari ọmọ jẹ́ wàláhù tàbí wàláyà ara ẹ̀ náà láti fa wáálí àbí wáàlà ibẹ̀ láti fa yọ wáàlà bí máàna náà sọ̀rọ̀ wà áyàdá àwòṣáyà níta fẹ́ sàlàyé ń bẹ̀ ó náà ni wàlíyù yẹn ìtumọ̀ méjì lálẹ́ ń bẹ̀ tọ́lọ̀ bá ní kí ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasalam kó sọ fáwọn kèfèrí pé òun ò lè mú ẹlòmíì ní wàlíyù àfọlọ́hún alákọ̀ọ́kọ́ náà níbi máánà wìláyà ẹlẹ́ẹ̀kejì níbi máánà wàláyà kí la ń pè ní wìláyà kí la ń pè ní wàláyà wìláyà òun tiẹ̀ òun náà ni agbára ìṣèjọba tàbí ìmọ̀ jẹ́ olórí tàbí ìmọ̀ jẹ́ ọ̀gá òun ni ti wìláyà ẹ̀rí pé inú èdè lárúbáwá tí wọ́n bá fẹ́ sọ pé state wọ́n ní wìláyà wìláyà ibẹ̀ láti rí látara bẹ́ẹ̀ àlèwàlíyù pẹ̀lú ìpìlẹ̀ yẹn yóò wá máa jẹ́ anásírù alárànṣe yóò máa jẹ́ àlìmáàlìkù ẹni tó ní nǹkan tàbó ní kápá yóò tún máa túmọ̀ sí bíi àsọ ibù òun náà ni ọ̀rẹ́ alásùnmọ́ ẹni kò rí òsùn ẹni yóò máa túmọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí a bá lọ mú bí máa ní wàláyà kọ́sọ̀tàn òun tiẹ̀ yóò máa túmọ̀ èyí tó wá látara kíni alẹ́hùbù wàlẹ̀mọ̀wádà ìfẹ́ àti máa fẹ́ràn èèyàn tó wá látara pé kéèyàn ó súnmọ́ èèyàn náà gẹ́gẹ́ bá a ti sọ nípìlẹ̀ àwọn méjèèjì yìí ló kó sínú. Ànábì wa Muhammad sallallahu alayhi wa ọlọ́run wa ń sọ fún wípé agọ́ ẹ̀rọ lọ́ọ́ yìí àtàkìzó wàlẹ́yà ṣé ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ̀ ní wàá mú ní olórí mi ni ṣe ní mú ní apàṣẹ wàá lé mi lórí so ni màá mú ní alágbára so ni màá mú lálàfẹ̀yìntì so ni màá mú ní rọ́bù so ni màá mú lólúwa ni so ni màá mú láláṣẹ mi ni fàtírì sàmáwá àti wàlẹ̀ àrùd nígbà tó jẹ́ pé ọlọ́run ọba ni ẹni tó dá àwọn sánmọ̀ méjèèje wàlá ard àti ilẹ̀ náà èèyàn apá kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ti wàláyà òun náà ni ti ọ̀rẹ́ ibẹ̀ èèyàn ni lọ́gbàjúmọ̀ ta fẹ́ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kó lè yé wa yékéyéké òun náà ni èyí tó gbajúmọ̀ táwọn èèyàn máa ń sọ pé wàlíyù lónìí wípé ọ̀rẹ́ ọlọ́run ọba àwọn wo lọ̀rẹ́ ọlọ́run àwọn wo lọ́lọ́run ń ṣọ̀rẹ́ wọn àwọn wo lọ̀rẹ́ èṣù wàlíyù yẹn jámù rẹ̀ ní aoliya mani um aoliya urahman wa mani um aoliya ushaitan àwọn wo lọ̀rẹ́ ọlọ́run ọba àwọn wo lọ̀rẹ́ èṣù àwọn ọ̀rẹ́ tí ọlọ́run tá fẹ́ mọ̀ wọn wọ́n ní àwọn kọ̀sọ́ìs àwọn àdámá táàfì mọ̀pọ̀rẹ̀ ọlọ́run ọba ni wọ́n alákọ̀ọ́kọ́ mẹ́ òun náà ni alìhímánù sọ́ọ́díkọ̀ alìhímánù sọ́ọ́díkọ̀ ìmọ̀ ìgbàgbọ́ òdodo àwọn èèyàn yóò ní níbo láti rí ń ka ẹ̀rí wo la rí fún tabawo suratul Baqara súra ẹlẹ́ẹ̀kejì nínú Quran súra two ayah two hundred and fifty seven ọlọ́run ọba jẹ́ òye wa ń bẹ̀ wípé nínú tá mọ àwọn ọ̀rẹ́ tí ọlọ́run òun náà ní wípé wọ́n ò ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run ọba ìlékè ọlá ọlọ́run ọba ní a'udhu billahi minash shaitani rajim Allahu waliyul ladina amanu. a'udhu billahi minash shaitani. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون àkọ́kọ́ ni pé àwọn ọ̀rẹ́ ọlọ́run ọba auliya urahman ọba oníkẹ́ wọn ó jẹ́ àwọn tó jẹ́ alul iman wọn ó nígbàgbọ́ nínú ọlọ́run ọba ọ̀kan ṣoṣo wọn ó sì nígbàgbọ́ nínú ìjẹ́ òjíṣẹ́ ànábìwá muhammad ọlọ́ni aláhùn aliyu lẹ́dínà àmẹ́nu ohun ọlọ́run ọba ni ọ̀rẹ́ ẹ̀mùlẹ̀ àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ òdodo. ọlọ́run bá ń fa àwọn èèyàn wọ̀nyí yọ láti inú àwọn òkùnkùn lọ sínú mọ́lẹ̀. ọlọ́run wá mú dàkejì rẹ̀ wá pé àwọn tí wọ́n wá ṣe onígbàgbọ́ òdodo ń kọ́ ta lọ́rẹ́ tiwọn ọlọ́run ní ṣàìtàn lọ́rẹ́ wọn. iṣẹ́ tẹ̀sù ń ṣe nígbésí ayé wọn ni pé láti inú mọ́lẹ̀ gbogbo tí ń bá ń tí ń jẹ́ mọ́lẹ̀ ni ó máa fà wọ́n kó ń bẹ̀ lọ sínú òkùnkùn. òmùfì àwọn wọ̀nyí èrò náà ni wọ́n ibẹ̀ ni wọ́n ṣe gbére sí àkọ́kọ́ nínú kọ̀sọ́ isu auliya irahman nìyẹn nínú àwọn characteristic onímọ̀pẹ̀ ládàámọ́ tí ń bẹ fún àwọn ọ̀rẹ́ tọ́lọ́ wọ́n gbọ́dọ̀ jẹ́ mùmínì. liajili dalik man laisa bi mu'min bi ma'ana man lam yu'min bi wahdaniyati llahi wa bi risalati muhammadin sallallahu alaihi wasallam wa da'a annahu wali laisa bi waliyin wala yakunu waliyan abada illa idha amana billahi wa rasulihi látara bẹ́ẹ̀ gbogbo ẹni tí ẹ bá ṣe mùmíní tí ẹ ṣọmọ ànábì tó bá wá ní wàlíyù lòun tó ní wòlíì lòun ìdíáwù lásán lèyàn ni ìpè pé wàláyà mọ́ra ẹni lèyàn ń jẹ́ ó pèpè ẹ̀ mọ́ra ẹni hakíkọ́tàn laysa bi wàlíyìn ṣùgbọ́n ní ti pàápàá òun kì í sọ̀rẹ́ ọlọ́run bal aduwwun lillah ọ̀tọ̀ ọlọ́run ni kò sí lè jọ́rẹ̀ ọlọ́run láéláé ó dìgbà tó bá tó nígbàgbọ́ nínú ìjẹ́ kan ṣoṣo ọlọ́run àtijọ́ jíṣẹ́ ànábìwá Muhammad pẹ̀lú gbogbo tó kó sínú torí náà lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ti sọnù ẹni tí ò fomi sára fọ́dún kan kọ̀wẹ̀ kò bu omi sórí kò ya irun ẹ̀ bẹ́ẹ̀ ni ò sì gé gbogbo irun wá ta kókó ó wá di játijàti fọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn mẹ́fà méje àwọn èèyàn ní wòlíì nìyẹn kìí ṣe wòlíì àdúwò ńlá ọ̀tọ̀ ọlọ́run ọba nìyẹn torí pé ànábì wa Muhammad ó ní anadọ́fàtù minal iman méjì ni atọ́húrú ṣàtòròlì iman nínú mi ó ní anadọ́fàtù ṣàtòròlì iman ànábì ní ìmọ́tótó àbí ìmọ́ra tọ́húrú nù ìlàjì ẹ̀sìn ni ká máa ṣe mọ́ra atọ̀ atamba asu atamba ani janaba awẹ̀ janaba apari hela awẹ̀wẹ̀ hela abimata ẹ̀jẹ̀ ọmọdé alára wa awẹ̀wẹ̀ rẹ̀ mọ̀rọ̀pótíyé ẹ̀gbin ta síra wa la afomi fọ́nù à ń ṣe mọ́ra nu ṣùgbọ́n ìmọ́tótó fúnra ẹ̀ gan anábì tún ní lájì ẹ̀sìn ni anavọ́fà cleanliness ó yàtọ̀ sí purification kéèyàn ó mọ́ kó wẹ̀ kìí ṣe pé òun wẹ̀ láti ṣe ìmọ́ra ṣùgbọ́n òun wẹ̀ láti ṣe mọ́tótó ara ẹ̀ ni ẹnìkan wá wà kò wẹ̀ fọ́dún kan kò wẹ̀ fọ́dún méjì ó wá jáde wo wá wá sá tẹ̀lé a ní ọ̀rẹ́ ọlọ́run ni wòlíì dé ọ̀tá ọlọ́run ló dé yẹn o. ẹ kárí nínú tàn ànábì sallallahu alaihi wasallam pé irun ànábì ìran irun ànábì wá débi irun dáadáa mùsùlùmí kò lè bí dáadáa láyé ó ní kullu rọ̀hínà tún bí akíkọ́tì tudbáhuláhu yawma sàbíì wàyúhùlákú wàyùsàmà anábì ni ọmọ kọ̀ọ̀kan láti fi ẹran dógò fún ta pa fún ní ọjọ́ keje tá ń pè lẹ́ran súná á fa irun eré ẹ̀ á sì fún lóko tó dáa oríta àti fá ló ṣe á sọ pé ó dáadáa gbọ́ ló ti fẹ́ràn sà. ni obìnrin kan sọ ń jọ dada mú ní kò sí dada náà ọmọ wa gbogbo ọmọ rẹ dada ó ló wà ó làwàlà jẹ ó da àwa là ń fa dànù ẹ náà fati ẹ̀ ó da báwo ló ṣe bímọ fúnra rẹ̀ tọ́mọ yẹn ó gba gbogbo sọmọ tí ò lè dá sọrọ ọmọ yẹn mọ gẹrun òun báwo lẹ ṣe só lè sọrọ ní ọmọ gbàǹdì yóò kàn sunkún ni èṣù sọ fún yín pé ẹ mọ sọ gbogbo yín nù ìkànnì àwọn wa wọ́n fi irun rẹ̀ lẹ̀ wọ́n ní òun ní ó sọjọ́ tí ó bá gérun rẹ̀ ó lọ ọbẹ̀ ni o ọmọ yìí kírú irun wo ni mùsùlùmí ni yín bẹ́ẹ̀ ni ẹbọ ń gbé sísọ́ọ̀sì ó gérun yẹn ǹjẹ́ àwọn pé bó ṣe gérun tán lọmọ yẹn rìn ọmọ tó ti pé bí ọmọ ọdún márùn tí ó rìn wọ́n lódìjọ́ tó bá ní wọ́n gérun brọ́dà yẹn wá gé gbogbo orú kakùrì sí yù sí ó ọmọ yẹn sì rìn ó mìíràn pé èṣù ló jókòó mọ́lẹ̀ tí òjò rìn tí ó jẹ́ ń sọ eléyìí ni pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló ti sọnù o tẹ́sìn òye lónìí wọ́n ní à ah, ẹni tọ́lọ́wọ́n bá ń fẹ́ nígbà kan bá dàn wọ́n ń polówó lórí owó ẹ̀wò ti pẹ́ o ẹni tó wọlé odidi ọdún mẹ́ta tí kò jẹun tí kò ṣe kán kíní torí torí ẹ̀ ní kíní kan sáà ń polówó ẹ̀ káwọn èèyàn wá bẹ̀ odidi ọdún mẹ́ta ló fi wàánu lé jáde nítorí tiẹ̀ ọlọ́run ṣàánú wa alákọ̀ọ́kọ́ nù sọ ẹni tí èṣe mùsùlùmí kì í ṣe wòlíì o tó jẹ́ kí n sọ pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá pàápàá jùlọ lákòókò àwọn ọ̀tá Ọlọ́run kan ti wà lórílẹ̀ ta pé wọ́n wòlí kódà àwọn èèyàn tó ń lọ ń gbo mímbẹ́ dòní ó láwọn lọ ń gbo mímbẹ́ Ọlọ́run kó ṣàánú wa ẹlẹ́ẹ̀kejì àtakùwà ẹlẹ́ẹ̀kejì nìyẹn òun náà ni ètò òun ni ìbẹ̀rù ọlọ́run ẹni tó bá jẹ́ wàlíyù yóò nípa àyà ọlọ́run ẹ̀rí súrọ́tù Yunus súra nínú Quran ten sixty two sixty four òun ń káyè kí ló fi ń gbọ́ ọlọ́run ní gbọ́ o tẹ́tí ẹ rẹ̀ dájúdájú àwọn ọ̀rẹ́ tòun ọlọ́run ọba àwọn wòlíì àwọn wòlíì lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run kìí ṣe wòlíì lọ́dọ̀ àwọn èèyàn o láàkàwọ̀ fún nàálẹ́ ìhìn àkọ́kọ́ nù kò ní sí ìbẹ̀rù fún wọn kò ní sí ìpayà fún wọn. O, ò sì ní banújẹ́ èyí ò tí ì ṣe characteristic wọn ni characteristic wọn gangan. ọlọ́run tún rìpíìtì kọ̀sọ́ ìsù tàkọ́kọ́ tí mo sọ yẹn ọlọ́run rìpíìtì ẹ̀ characteristic tàkọ́kọ́ alẹ́dínà àmánù wọ́n nígbàgbọ́ náà ọlọ́run wàkánù yàtàkùn wọ́n sì jẹ́ olùpáyà ọlọ́run wọ́n àti ìlọ́bẹ̀ àwọn yẹn wọ́n jẹ́ tó bẹ̀rù ọlọ́run màmá àna takoa kí ni wọ́n ń pè ní takoa òun náà ni ìfi nǹkan kan dí gàgá láàrin àwa àti ìyá ọlọ́run kí la fi dí gàgá náà òun náà ni ta'atu awamirillah wajtinabu annawahihi ẹ tí ó payá ọlọ́run ìtumọ̀ olùpayá ọlọ́run lẹni tó ń tẹ̀lé àwọn àṣẹ ọlọ́run máa ṣe ọlọ́run báyìí ẹ̀rí pé ń ṣe ń ṣe àwọn mọ́ṣí ọlọ́run ọba ẹ̀rí pé ń jìnnà sí ẹ̀ ní rí wàlíyù kan tó jọ̀rẹ̀ ọlọ́run kẹ́ẹ̀rí pé ń ṣe nǹkan àrámù láyé èèyàn onípẹ̀rẹ̀ ẹ̀ ní wàlíyù kó wá jókòó sẹ́yìn jíìpù kó wá káwọ́ lé ọrùn obìnrin olóbìnrin tí ì ṣe ìyàwó ẹ̀ mo fojú mi rí yun dáadáa nígbà tí Jabaru wà láyé ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ìjọun ó kọjá lọ́yọ̀ ńgbà tẹ́ bá rá àwọn madam tí wọ́n ti bóra tán tí wọ́n ti bóra tí yóò bá àwọn máa sọ pé wọ́n ti wẹ̀ tán àwọn ni wọ́n lòdù sínú ọkọ̀ mo ní ah, ọkọ̀ oṣù ọkọ̀ àjẹ́ ni lóòótọ́ wọ́n pọ̀ tó yẹ pé àwọn madam tí wọ́n ti wẹ̀ tán àwọn yẹn ni wọ́n pè láwọn ìyá àta àwọn ni wọ́n tẹ̀lé tó pọ̀ ńjọ́ náà so lọ́tara bẹ́ẹ̀ ẹni tó bá ń páyà ọlọ́run ẹ̀ ní rí kó mọ̀mọ̀ ṣe ń tọ́lọ́run ọba pa láṣẹ kó ṣe ẹ̀ sì ní rí kó mọ̀mọ̀ jìnnà sí nǹkan èèwọ̀ èèyàn ní rí wàlíyù ní ìsìn káwárí ka ẹ̀ kó jẹ́ pé yóò ṣe èékánná bí èékánná àṣà yóò wá dé èékánná sí láyé torí pé minal fitra nínú àdámọ́ àṣẹ tọ́lọ́run ọba pa ànábì Ibrahim mẹ́wàá ọ̀kanú rẹ̀ ni kó mọ gé èékánná ẹ̀ èékánná ríre ó wà ń bẹ ẹ ní rí wàlíyù kó fárun gbọ̀n kágbọn ẹ máa dán láyé kò lè jẹ́ wòlíì torí pé ànábì ò fárun gbọ̀n rí láyé kódà kò gé gbogbo àtàwọn kan àyàtúlì Islam tí wọ́n bó tilẹ̀ pé tí àwọn àkídà àwọn àṣà irọ́ ló wà ń bẹ o ṣùgbọ́n wọ́n rí i pé wọ́n máa béèrè ń bẹ wọ́n ní àròyìn ànábì fún wa nínú tí wọ́n fi ròyìn ànábì ó ní pé irùngbọ̀n ànábì pọ̀ dáadáa so kẹ́nìkan wá máa fárun gbọ̀n kágbọ̀n ó dẹ́ tètè ní ìsìnkú ní wàlíyù lòun a kìí ṣe wàlíyì ó lè jẹ́ muslim a sọ pé kèfèrí ni ṣùgbọ́n kò ní jẹ́ wàlíyù àwọn yóò mọ̀ tẹ̀ lọ́ṣẹ̀ ọlọ́run ẹ̀ ní rí wàlíyù kó wọṣọ tí ó mọ̀ wọ́lẹ̀ kó mọ̀ tẹ ṣòkòtò mọ́lẹ̀ kó lòun ń sọlá kó lọ wọ aṣọ kan tí wọ́n ń pè lálàájí àpà torí à pè lálàájí àgbà tí ó mọ̀ wá da gbogbo ẹ̀ bolẹ̀ torí pé ànábì sallallahu alaihi wa alihi wa sallam ó ní izaratul mu'min nisfu sakihi aṣọ mùmí ní ojúgun ẹ̀ ní máa dé ẹnìkan gba islam àdìsí yẹn wà nù riyadu solihin alẹ́ tètè rí níjọ́ tó gba islam gangan bó ṣe gba islam ní pé ó rí páwọn èèyàn pọ̀ lọ́dọ̀ ànábì kò dẹ̀ mọ́ ànábì ó wá níta lélẹ̀ táwọn èèyàn pọ̀ lọ́dọ̀ ẹ̀ wọ́n ní muhammadu rasulullah nìyẹn ó sì lọ ẹ̀ ànábì bá ó sì gba islam ó wá ní kí làṣẹ tánàbí ó pa fún àkọ́kọ́ àṣẹ ni ànábì ní kó lọ gẹrun orí ẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì ànábì irfa izarok faṣọ ẹ̀ sókè ìlà nisfi ìlà nisfi sak dé ojúgun ànábì fa in abẹ́yìíta tó bá kọ̀ tó ló lè ṣe yun wàhálà kà bẹ́yìn ni jẹ́ kó wà lókè kókósẹ̀ làwọn àbá sọ pé ìdájọ́ aṣọ mùmí nílọ́kùnrin ni pé láàrin ojúgun mo rò pé àwọn tí wọ́n ń pè lójúgun orúnkún sí ọrùn ẹsẹ̀ ìntí bẹ́ẹ̀bẹ́ẹ̀ là ń pè lójúgun àárín rẹ̀ sí òkè kókósẹ̀ ó ní gbogbo aṣọ mùsùlùmí lọ́kùnrin bẹ́ẹ̀ kẹ́nìkan máa wọ́ṣọ lẹ́ẹ̀kọ́ ní wàlíyù lòun láìsàbí wàlí amúrùn àdébí wa ní ìyá àkàwàlì isbal ṣọ́ra fún isbal káṣọ rẹ̀ ó máa kọjá kókósẹ̀ ó fa inna umina limakhila torí ara àgbéraga ló wà wa inna Allah la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́run sì nífẹ̀ẹ́ sí gbogbo onígbéraga nínú àdìsí mi anabi sallallahu alayhi wa sallam ó ní falafun la yukallimuhumullahu yawmal qiyamah àwọn èèyàn mẹ́ta ń bẹ ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ kan tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama wala yuzakihim ọlọ́run ò ní fọ̀ wọn mọ́ walahum adabun alim yóò máa bẹ fún wọn ìyà ẹlẹ́ta ẹlẹ́rù àbúrẹ́ra ni khabu wa khasiru manihum ya rasulallah àwọn eléyìí ti ṣòfò wọ́n ti ṣorí ibú àwọn wo ni ire òjíṣẹ́ ọlọ́run ẹ̀mọ́ tánàbí kọ́kọ́ dákọ alimusbilu ẹni tánàbí kọ́ dákọ lẹ́ntàṣọ rẹ̀ ń wọlé ọlọ́run kó ṣàánú wa nú àwọn ọkùnrin so wàlíyù yóò mọ̀ tẹ̀ láṣẹ ọlọ́run ẹ ní rí wàlíyù lásìkò àwẹ̀ kó máa jọ̀sán kò ní àá ah, ipò táwọn á padà sọ̀rọ̀ débẹ̀ náà ìbò àwọn ti kọjá àwẹ̀ báyìí kí ló mú kọjá àwẹ̀ á sọ tó mu tó fi sọ bẹ́ẹ̀ ẹ ní rí wàlíyù kò ṣe bẹ́ẹ̀ ẹ ní rí wàlíyù kó ní ìyàwó mẹ́rin lọ ọlọ́ni fáńkì homa tọ́ balakomina nìsá mafna wa thulatha wa ruba. ẹfẹ́ ìtòwù yín ní obìnrin méjì mẹ́ta àbí mẹ́rin kò kọjọ kọjá mẹ́rin èyí níyàwó kọjá mẹ́rin lẹ́ẹ̀kan náà arọ́kùnrin kan ìyàwó méje níbẹ̀ ńlẹ̀ kìí ṣe wàlíyù. kò ní jẹ́ wàlíyù láíláí torí pé ọlọ́run ní mẹ́rin ló pín mẹ́rin ló parí sí wà in khiftum alla ta'dilu fawahida ẹni tí paya ẹni tí paya àìní lè ṣe déédé láàrin àwọn obìnrin tó ju ẹyọ kan lọ ń bẹ fún dẹ ó lè fẹ́ ẹyọ gbà náà àbí lọ fẹ́ rú ó ti tó ń bẹ̀ níta ló ń bẹ̀ ó náà ni pé kò ní ní ju ìyàwó mẹ́rin lọ ó pọ̀ nínú àwọn èèyàn táwọn èèyàn ń pè ń wòlíì lónìí wọ́n níyàwó ogún wọ́n níyàwó ọgbọ̀n islam ò wọ́n pe arákùnrin kan ní gilan nígbà ànábì sallallahu ó gba islam ó sì ní ju ìyàwó mẹ́rin lọ ànábì ní kó tó wù bẹ̀ àwọn ìyókù sílẹ̀ ni ti ní báyìí ìjíṣẹ̀rí islam sọnù pẹ̀lẹ́ pé ètò ìṣẹ̀lẹ̀ nàìjíríà lẹ́nu lọ́lọ́ ìwọ́n ti láwọn ìyàwó rẹ̀ gan tún lọ kóòtù wọ́n tún lọ gbàwé wípé àwọn làwọn fẹ́ kò sí problem àìsẹ́sìn náà ni ọlọ́run ṣàánú wa so àtẹ́kùwà ìpayọ̀ ọlọ́run ẹ ní gbọ́rọ̀ àlùfàǹṣá lẹ́nu wàlíyù wàlíyù ní máa sọ̀rọ̀ kó máa kọrin òbésèrè wàlíyù ní máa sọ̀rọ̀ kẹ́ ẹ máa gbọ́ kó máa kọrin pàṣọ kéèpé ń ṣe àlàyé ọ̀rọ̀ o ṣùgbọ́n kọ́ àwọn slangi ọmọ táwọn wà lẹ́nu ẹ̀ ẹ̀ paro wa paro wa ń bí ẹ̀ wàpá wàpá wàpá ah ọlájà náà sì mi ah ìwọ náà gbọ́n pa ẹ̀ ó skẹ́skẹ́ lónìí báyìí gbogbo orú nǹkan báyìí ní gbọ́ lẹ́nu ẹ̀ àyàfi bóyá ń ṣàlàyé aburú tí ń bẹ ń bẹ ṣùgbọ́n kò náà máa lò káwọn èèyàn máa rẹ́rìn ó láyé torí pé alfa ṣáà ni wọ́n ń pè yun ìsọkúsọ ọ̀rọ̀ ẹ̀ ní gbọ́ lẹ́nu wàlíyù so ìpayà ọlọ́run yóò jẹ́ nǹkan tí a rí lára ẹ̀ ó di mélòó ẹlẹ́ẹ̀kẹta àlìkàrọ́mà kàrọ́mà tí wọ́n pè kàrámà bẹ́ẹ̀ ni kàrámà wà kí ló ń pè ní kàrọ́mà hiya kullu amuri khariqulil aada yuzhiru Allahu subhanahu wa ta'ala alla yadi mutabi'i rasul sallallahu alayhi wa sallam in pè ní kàrọ́mà ó ní alẹ́kọ́ọ̀rìkùlẹ̀ àdá nǹkan tó ṣẹlẹ̀ tó takò ń tá ti mọ̀ nínú ṣe sí inú àdámọ́ nǹkan yẹn takò apẹ́rẹ́ rẹ̀ ó náà ni pé ọkọ̀ tí ń rìn lórílẹ̀ tá à ń pè mọ́tò epo là á máa rọ́ sí tí ó fi rìn ẹnìkan wá da omi sí ààyè epo ọkọ̀ sí rìn ẹ̀rìkì ó ada áádà mọ́tò intamọ̀mọ́ stove ó ní pé tó bá fẹ́ jò àárọ̀ kẹrosíìnì sí ẹnìkan sì rọ omi sínú stove stove sì ń jò ó ṣe oúnjẹ jiná ó tako intamọ̀mọ́ stove ó rò pé mi mọ̀ bóyá à ń gbọ́ kìíní intamọ̀mọ́ iṣu àbí ewúrẹ́ ó ní pé bí ewúrẹ́ ò bá bímọ àbí màálù kèé sí wàrà lọ́yàn wọn tá a lè rí fún ṣùgbọ́n ẹnìkan kan fọwọ́ ra ọyàn màálù tí ò lóyún tí ò sì bímọ wọ́n sì ń fún wàrà ń bẹ̀ kódà wọ́n fún bíi péèlì méjì ń bẹ̀ èyí ń tako àdámọ́ta àti mọ̀mọ́ màálù mo àwọn yẹn ni wọ́n ń pè ní kàrọ́mà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n kàrọ́mà yìí àwọn ìṣẹ̀lẹ̀ tó yàtọ̀ sí ń ta àti màdámẹ́ yóò ṣẹlẹ̀ aláyẹ́dìmú tàbí rasul yóò ṣẹlẹ̀ látọwọ́ ẹni tí ń tẹ̀lé òjíṣẹ́ lá Muhammad sallallahu alayhi wa sallam kò ní ṣẹlẹ̀ lọ́wọ́ ẹni tí è ṣe ẹni tí ń kírun o ibi tọ́pọ̀lọpọ̀ ti sọnù rèé ó ní ara gbà táwọn ń lọ epo tánu mọ́tò ó ní omi dá ẹrọ mi sí omi yẹn làwọn sì fi gbé ọkọ̀ yẹn láti Abuja, àwọn sì fi gbé dé Kánò ó mẹ́un náà làwọn lò wàlíyù lọkùnrin un rárá ìyẹn nìkan kọ́ láfi mọ́ ká tó lè pé ń tó ṣe oníkàrọ̀ ọmọ á rí nǹkan méjì àkọ́kọ́ yẹn lára ẹ̀ á rí wípé ó ní imán ẹlẹ́ẹ̀kejì á rí pé takuwa wà fún hádìí ìkàrọ̀ ọmọ yàní amúrùngẹ́rù mọ̀tádì aláyẹ̀dì rasul imma takriman lahu imma nusrat lil haq yóò ṣẹlẹ̀ bóyá láti jẹ́ àpọ́nlé fẹ́ni bẹ́ẹ̀ àbí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run fún òdodo a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fún àpẹẹrẹ bóyá wọ́n ń lé yín àwọn ọ̀tá wọn fẹ́ mú yẹn méjì ni wọ́n ti wá lé yín títí pé ẹ wá rí pé ògiri ní kò síbi tẹ́lẹ̀ lọ́mọ ní ó dáa dúró ẹ wá dúró àwọn èèyàn wá wá yín títí tí ń bẹ̀ náà wọn ò sì rí yín ah, níbo làwọn èèyàn yìí lọ wọ́n sì ń wò pé wọ́n bá lọ rí yín àìmọ́rí yíyẹn ọlọ́run ló jẹ́yìn ó ṣẹlẹ̀ látọwọ́ ta ni ẹni tó páyà ọlọ́run tó sì ní ìmánì àwọn àpẹẹrẹ rẹ̀ wà láyé ànábì o àti lẹ́yìn tá ànábì ti lọ àti láyé tiwa tá a wà iná àwọn àpẹẹrẹ rẹ̀ wà dáadáa. mo mọ̀ ìgbà táwọn bọ́rọ́dà mi ò tẹ̀lé wọn lọ jáde yẹn o nígbà táwọn yunifásitì a máa ń lọ ń ṣe dáwà láwọn ìlú àbí àwọn abúlé tó súnmọ́ wa nígbà yẹn ní fúta mi ò gbá wọn lọ sí jáde yẹn ṣùgbọ́n àwọn bọ́dà lọ ẹni tó wà nídìí kídímà ìwọ̀n pẹ́lá tí wọ́n ń pè ẹni tó wà nídìí stove ti ń dáná òun ò mọ̀ òun ṣàdúrọ nǹkan sínú stove epo kerosene lóró pé òun lọ rọ wọ́n sì ń ṣe oúnjẹ lọ àwọn tí wọ́n sì jáde lọ àwọn lọ ra kerosene ìgbà tí wọ́n dé wọ́n ní ah ebi o gbó wa la fẹ́ ah látàárọ̀ àti ìdá òun ti dáná oúnjẹ tiẹ̀ ti fẹ́ jìnnà ní rárá o kí ló rọ sí ó ní kerosene nígbà tí wọ́n ní omi ló wà nú kínní àwọn ṣe lọ ra kerosene bí wọ́n ṣe sọ pé omi yẹn wọ́n láwọn sì ń wo stóòfù yẹn ó dẹ̀ kú bẹ́ẹ̀ ó sì jò lọlẹ̀ wíì ó sì kú ṣùgbọ́n omi yẹn ti ṣe oúnjẹ jìnnà èyí o kàrọ́ ọmọ lèyí o ọlọ́run fi pọ́n wọn lé ni ṣé à ń pẹ́ ẹni ó sì jiná ó sì ṣe oúnjẹ jiná mo ti rárá ẹ̀mí kan náà tó sọ fún mi rí ìgbà tí kerosene tó wà nù stóòfù wọn kékeré ni wọ́n ń ṣe nǹkan lọ ó wá ìyàwó ó sọ fún ìyàwó ẹ̀ pé kó tọrọ lọ́wọ́ níbọ̀ ìyàwó ẹ̀ wá ní ojú tí wọ́n fi ń wo àwọn àwọn àfa táwọn bá lọ tọrọ wọn ò mọ̀ wò pé wọn ò mọ̀ wò pé àwọn àfa ìyà ń jẹ wọn kó já àwọn gbára lọ́lọ́run ọ̀rẹ́ mi kan ló sọ fún mi o ń ròyìn ìyàwó ẹ̀ fún mi ni o wọ́n sì filẹ̀ epo tí ó kù ní òwú ó ṣe gbogbo oúnjẹ wọn jiná nǹkan kan ò ṣẹlẹ̀ irú àwọn wọ̀nyẹn ni wọ́n ń pè ní kàrọ́mà àwọn kọ̀sọ́ ìsù kàrọ́mà ìtàfíwá dá kàrọ́mà mọ̀ méjì ni mo ti kọ́ sọ yẹn ẹni tí ó ṣẹlẹ̀ sí ó jẹ́ mùmíní yóò jẹ́ olùpàrọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ẹni yẹn ò ní máa sọ pé àwa ó ṣe é ọkọ̀ tí ò bá lọ tó yẹ pé epo ẹ̀tàn ẹ máa gbé bọ̀ àárọ̀ omi sí omi yẹn ó gbé yín débi tẹ́ ń lọ kò ní máa sọ bẹ́ẹ̀ pé àwa ó ṣe báyìí ẹlẹ́ẹ̀kejì tí kinní yẹn bá ṣẹlẹ̀ látọwọ́ ẹ̀ kò tún ní máa sọ pé bó tún dọ̀la yóò tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ah, ọlọ́run fẹ́ràn àwa àwọ ọ̀rẹ́ àwa wà líyòrè bó wá tún dọ̀la yóò tún rí bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ tó bá ti ṣẹlẹ̀ yóò ṣe subhanallah allah akbar yóò gbé mímọ́ fọlọ́hún yóò sì dúpẹ́ fọlọ́hún kò sì ní fọwọ́ rẹ̀ sọyà pé yóò tún ṣẹlẹ̀ ńjọ́ mi gbogbo wa náà la gbọ́ níbi ìjọ nígbà tá à ń kà nù sọ́rọ́tù àníhàmù yìí nígbà tí ọlọ́run sọ pé bàbá rán màláìkà gan àwọn aláìgbàgbọ́ pé kí wọ́n kó jẹ́rìí ànábì ìrújú tí wọ́n wà ó tún lékún ni àwọn àyàtà amúwá tí wọ́n ń béèrè oríṣiríṣi nǹkan lọ́wọ́ ànábì pé tànábì bá ṣe lè ṣe kó ṣe lè kó ṣe lè kí lànábì sọ ànábì ní òun ò sọ fún yín mi ò jẹ́ nǹkan kan ju báṣàrọ̀ rọ̀sùlà ẹ̀dá abara ni mi ò òjíṣẹ́ ni mi gbogbo ń tẹ́ ní ni mi ń gbà tí mi ṣe mọ̀láìkà bó ní ṣe máa ṣe tànà sọ́ńbẹ̀ yẹn ànábì sọ pé ó yà máa màmá ṣe báyìí màmá ṣe báyìí mm, mm, mm, ànábì sọ pé èèyàn ni mi mi ṣe òjíṣẹ́ kò ní boast torí náà téèyàn bá jẹ́ èèyàn ní kó wà ń bí mo ṣe ń ṣe sí kó wà àwọn ọmọ ogun ọlọ́run ṣú àwọn àfa ẹni ó bá tó bẹ́ẹ̀ nu kó dá wa lọ́nà bíi kó pàdé wa ń bẹ̀ yóò rí ìyẹn ìṣà kìí ṣe kàrá ọmọ nìyẹn nǹkan míì ti wọ̀. so látara bẹ́ẹ̀ àwọn àyà ó pọ̀ nínú Quran tí ń sọ̀rọ̀ kàrá ọmọ ṣùgbọ́n ní abẹ́ṣòpinya láàrin kàrá ọmọ àti àyà àyà ó ń lami ta fún àwọn òjíṣẹ́ kàrọ́mọ̀ làmì tá a fún àwọn tí wọ́n ń tẹ̀lé àwọn òjíṣẹ́ ọ̀kan ni ṣùgbọ́n táwọn òjíṣẹ́ yẹn à ń pè ní aya mo rò pé ó ti yé táwọn tí wọ́n tẹ̀lé àwọn òjíṣẹ́ ò máa jẹ́ kàrọ́mọ̀ táwọn òjíṣẹ́ yẹn náà látún pè ní mọ̀jísà oníṣẹ́ ìyanu ṣùgbọ́n táwọn tí wọ́n tẹ̀lé òjíṣẹ́ oníkíni oní àpọ́nlé tọ́lọ̀ ń fún wọn mo ọlọ́run ọba àlékè ọlá ẹjẹ́ amúdí ẹnu Quran nípa Mariam tó jẹ́ ìyá Isa àwọn kàrámà tó ṣẹlẹ̀ nígbésí ayé suratu Ali Imran aya 35 sura ẹlẹ́kẹta ní jẹ́bẹ̀ sura 3 aya 35 of the Quran of suratu Ali Imran naam. ìrìtọ́lá تقبل مني إنك أنت السميع العليم ọlọ́run ní ìtkọ́ láti muratu imran nígbàtí obìn imran tó sọ báyìí pé rọ́bì inni nadartu laka ma fi batni muharrara. mo lérí fún ẹ ìrẹ́ ọlọ́run ọba mi máa fi batni in ti ń bẹ nínú mi muharrara òun lérí fún ọ ọlọ́run pé tóun bá bí o òun ó jùúlẹ̀ fún ọ òun ó túúlẹ̀ tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ míì ju pé yóò máa sìn wọ ọlọ́run ọba nìkan lọ ìyẹn ni pé iṣẹ́ àlùfáà ni ó máa ń ṣe torí ń jọ́nà lọ́hùn àwọn banu Israel àwọn àáfàá àwọn iṣẹ́ àáfàá gan ni wọ́n ń ṣe tá a bá sọ pé iṣẹ́ àáfàá kì í ṣe pé wọ́n ń ṣe oògùn o torí lónìí táwa tó léèyàn kan ṣiṣẹ́ àfáàníṣẹ́ ọ̀tọ̀ tó níbi tó tó ti tú sí gbogbo nǹkan ló ti bastardize tí wọ́n ní kéèyàn ṣe sàárà ní ìsìn kò túmọ̀ sọ́dá mọ́ tó ti mú ẹbọ lọ́wọ́ so láàfin máa sọ pé lọ ṣe tọrẹ àánú ìtọrẹ àánú láti ṣòpinya sàárà àti kó tó pọ̀ sínú wọ́n ní sàárà yà sí ọ láti bo ló ti yà wá so látara bẹ́ẹ̀ nígbà náà àwọn bànú Israel àwọn èèyàn wọn ò jókòó ti tíra kì í ṣe gbogbo àwọn èèyàn ní máa há sórí báwa ṣe ń há Kùránì lónìí ọwọ́ àwọn àlùfáà nìkan ni mo rò pé tiye àwọn ní ọmọ ìwé yẹn ojú ewé sì ni tí wọ́n ń pè ní scroll wọ́n mọ̀ tú báyìí tí wọ́n mọ̀ kà fáwọn èèyàn eléyìí lòfin ọlọ́run àwọn ní wọ́n mójútó àti gbogbo àwọn ìjọsìn tọ́lọ̀ ní kí wọ́n máa ṣe ó lóun fẹ́ kọ́ mọ̀ òun ó ṣe bẹ́ẹ̀ fatakọ báàlì ọlọ́run náà gbà á lọ́wọ́ mi o torí pé dájúdájú ìrẹ olùgbọ́ olùmọ̀ ìgbà tí múratù ìmọ̀ràn tó bímọ náà sẹ́ǹkọ́kùnrin ló lè ṣiṣẹ́ àlùfáà obìnrin ló bí ó wá ní inni wada'tuha unfa ìrẹ́ olúwa mi mo mọ̀ bí lóbìnrin ọgbẹ́ ẹ̀sìn ni ọlọ́run ló nímọ̀ jùlọ nípa nǹkan tó bí yẹn o ọlọ́run ní ṣùgbọ́n laisa dhakaru kal unsa ọkùnrin yàtọ̀ sóbìnrin o ọkùnrin ò dàbí obìnrin àyà nínú Qur'an kí lọ́lọ́n sọ láìsà dákàrú kalẹ̀ òǹfà ọkùnrin ò dàbí obìnrin ṣùgbọ́n lónìí kí ni wọ́n sọ fún wa èyí tẹ́ ṣe sociology gender tẹ́ sọ̀rọ̀ nípa gender equality wọ́n ní they are the same project ọ̀rẹ́ mi kan tó ṣe ó ní ọkùnrin àti obìnrin ó ní kankan náà ni ó ní medically gan wọ́n tún ti proof ẹ̀ pé the same náà ni ìwọ mùsùlùmí tó mọ̀ pé islam ni ẹ̀sìn rẹ tó sì fẹ́ rójú rẹ ọlọ́run ọba tó fẹ́ wà lìjánà gbólóhùn yẹn méje ó tẹnu rẹ jáde first degree ló ń ṣe ni master ni phd ni ó fẹ́ di professor ló ń kọ pépà ni má kọ pépà tiẹ̀ lọ sọ́dọ̀ equality má kọ pépà tiẹ̀ pé ọkùnrin àtobìnrin nǹkan kan náà ni wọ́n kó má bàa wọ náà ìwọ student tí wọ́n sì ní o kọ bẹ́ẹ̀ wàá kóòtù authority kó lè save according to wàrà fi ha kò tó sọ ò ní sọ direct pé wọ́n ló sọ sọ pé tí wọ́n béèrè nìyẹn pé discuss the issue of gender kìnnìkan in modern postmodern era torí postmodern wọ́n tún la wà báyìí wà ní according to wà á dákọ̀ wèrè tó sọ̀rọ̀ yẹn male and female there is no difference between them wà á kó tiẹ̀ sọ ọlọ́run ò ní mú ọ pé wọ́n ló sọ tó bá parí gbogbo argument yẹn wá however there are some other scholars that are of the opinion that male and female are not equal such as so so so ó ti kò ìtọ́gà ń wá tó fìgbà máàkì however sàlẹ̀ yóò ní àwọn ah, àbọ̀ yìí máa ń kàwé dáadáa yóò tún fún wọn máàkì sí so bó ṣe rí nìyẹn ṣùgbọ́n tí ẹ̀yẹn ló kọ́kọ́ ó kó ti reference wàá discuss ẹ̀ however wàá fi ha kódà wàá fi lé pé even the people of religion disagree, particularly the Muslims among them, citing the Quran as their authority. Bí wàá ṣe ra kó nìyẹn, òun náà hàn pé Quran òun preach fún nìyẹn. So díẹ̀ bó ṣe kọ́ yẹn kò ní fún ọ problem. So bó ṣe rí nìyẹn Ọlọ́run kó ṣàánú wa. So látara bẹ́ẹ̀ tàsíwájú àfáà. Wàlẹ́ bá bẹ́ẹ̀ bá yóò ń sẹ́, wàá ní sàmẹ́tò àmàlíyá, wàá ní àrùn ìdúrà. الكذب ó ní àmọ́ ṣá mo sọ ọmọbìnrin tí mo bí ní maryam mo sì fi ọmọ náà sí abẹ́ ìṣọ́ rẹ àbí ààbò rẹ ẹ̀hán ìyá ti awọn àti àwọn mina rẹ̀ nínà ṣe kúò lọ́dọ̀ shaitan anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ọmọ tá a bí léṣù máa fọwọ́ àyàfi Isa ọmọ Maryam kí ló fà á tẹ́ shaitan fi fọwọ́ kàn nítorí yá kí n sọ̀rọ̀ ẹni pé a lè rí nínú àwọn nàṣọ́rọ́ tí ó kó tiẹ̀ fún yẹn tọ́lá nàṣọ́rọ́ kan kà díìsì náà wọ́n kó tiẹ̀ wá àwọn tí wọ́n bá ń kàwé àwọn bíi Iskandar Jedid àtàwọn míì ànábì sa tó fà á la kà yìí nígbà tí ìyá rẹ̀ ìyá tó bí ìyá Isa ṣe pé ìyá Isa ni Mariam ìyá tó wá bí níjọ́ tó bí ó ní mo fi ọmọ yìí sí abẹ́ ààbò rẹ àti àwọn ọmọ tí ó bí kúrò níbi kíni lọ́dọ̀ ṣàìtọ́n ìdí tẹ́ṣù òfin lè fọ́ nìyẹn ìyá yẹn níjọ́ yẹn ló ti torí ẹlòmíì ni tí wọ́n á conclude pé he cannot touch him because he is God ibi tó máa conclude ẹ̀ sínú. You pé èṣù ò lè fọwọ́ kàn torí pọ́lọ́hún ni but kìí ṣe ìdí nìyẹn o ìdí ni pé ìyá rẹ̀ ti fi ṣọ́ ọlọ́run ṣọ́ kúrò lọ́wọ́ èṣù àti tani àwọn ọmọ tí ó bí ìsádẹ̀ lọ́mọ tí mọ́rí àyàn bí ànábì wa kọ́ wa lẹ́kọ̀ọ́ nù sọ ìbùkọ́rí náà ànábì nígbà tá a bá ti fẹ́ súnmọ́ ìyàwó wa tá a ti jọ ń ṣe é nígbà tí kálámù bá fẹ́ kó sínú ìgò tàdá ká sọ pé Allahumma jànibínà ṣèitọ́n wà jànibí ṣèitọ́n máa rọ̀ sàkútánà ẹ wọ ẹ̀kọ́ yẹn ànábì wa ní káwa náà sọ pé allahumma ìrẹ́ allah jànibínà ṣèitọ́n yàwá ya ṣèitọ́n gbé ṣèitọ́n jìnnà sí wa wà jànibí ṣèitọ́n máa rọ̀ sàkútánà ya ẹ̀bùn tó fún wa ọmọ tó tí ó tara ìbálòpọ̀ yìí jáde yáyà ṣèitọ́n gbé èṣù jìnnà sí i ẹwù bá nàbí náà ṣe kọ wa torí náà ká lọ ọmọ kìíní yẹn téèyàn bá mọ̀ sórí èèyàn lè kọ ọnu pépà bó ti ẹ̀jẹ̀ bí bẹ́ẹ̀dì ẹ ló lẹ̀ mọ́ lókè Allahumma janibina shaitan wa janibi shaitana ma razaqtana kò burú èèyàn sì ní ìsìn sẹ́ẹ̀tì tí wàá sọ dìrọ̀rùn gbé sẹ́nu àwọn afáàkìyàn kà sí Allahumma janibina shaitan wa janibi shaitana ma razaqtana máa play rẹ̀ ń gbogbo ìgbà bó bá ń ṣiṣẹ́ lóyún ibi bóyá mẹkáníìkì ni bó bá ń ṣe káfíńtà bí tó ti ń kan gígbé sétí ẹ rí i pé láì fọkàn sí èyàn ó sì há sórí nígbà tí èyàn bá igbó fọ́sẹ̀ kan ó sì jẹ́ ṣọ́ọ̀bù ló wà máa gbọ́ aláwọ̀mọ̀ sí àníbi yóò ṣàmọ̀ rìpíìtì ara ẹ̀ nígbà yóò bá igbó fọ́sẹ̀ kan wà láì yóò lẹ̀ mọ́ èyàn lọ́pọlọ torí ẹlòmíì ní ìsí yóò ní kí ni ìtumọ̀ rẹ̀ ń yé òbá ìyún ni kó lọ ìyún ni ó lọ wí mọ́jọ́ ọ̀rọ̀ rẹ̀ orí tó ní rákà mẹ́wàá sálámà márùn fatiha kan iná zalinahu méje lórí ìdúró kọ̀ọ̀kan àbá ẹni tí ò bá mọ iná ẹ lè kàkúlẹ̀ bàbá tó béèrè ọ̀rọ̀ ó pé ogójì ọdún lónìí tó ti ń kírun kò mọ iná so mẹ́jọ ọ̀rọ̀ rẹ̀ ó dàbẹ́ ṣùgbọ́n ọ̀fọ̀ tí bàbá ti há sórí òkèrè ó sì fààyè ilẹ̀ fún ni torí náà kèé sàròjàre èèyàn kọ èèyàn lè ẹwà àwọn haúsá tí wọ́n bá káṣùbà tán gbogbo àwọn àgbàlagbà tí wọ́n fẹ́ lọ ọjà ńlẹ̀ ìfẹ́ àwọn haúsá kí wọ́n jí wá sọ́jà gbogbo ẹ̀ńtẹ̀ ńlọlẹ̀ haúsá eléré haúsá láago méje lọ́jà ẹ lè rí wọn láago mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá àwọn tó dé ẹ̀yin Yorùbá ó sì ti lọ nànú bẹ́ẹ̀ di haúsá tó fẹ́ gbowó yín ẹ̀yin lẹ́fẹ́ sanwó fún o wọ́n ẹ̀ nànú lẹ́dẹ̀ wọn ni wọ́n lọ gba kéwù ní lẹ́yìn àṣùbà gbogbo wọn lẹ́rìí lálàrí ìzíà wọn ó ka Quran wọn ó gba kéwú tí wọn bá gba kéwú tán wọn alhamdulilayi rabi alami wọn á lọ mu kókó tí wọn bá mu kókó tán <clears throat> wọn ó gífẹ̀ dáadáa alhamdulilayi wọn sì wá lọ jà wọ́n ti mọ̀ pé ń táwọn ó pa làwọn ó pa ṣùgbọ́n àwọn ń bì òwúrọ̀ lọ́jọ́ lámọ̀ ọkọ àkókò dúró dẹnìkan ọ̀rẹ́ ò tẹpá mọ́ṣẹ́ òwúrọ̀ èèyàn nílé ayé òbí ìpìlẹ̀ ilé lórí ẹ̀ bá lè kọ sórí òkùtù ẹ̀ lè kọ sórí àpáta kò ṣeé ṣe aago mẹ́fà ẹlòmí aago márùn ẹlòmí ti dọjà ọjà ọ̀nà oko ẹlòmí ò ní kásùbà nítorí pé ó lọ́jọ́ oko ẹni ó sì kásùbà nù wọn bí kó mọ pariwo lé mọ̀mọ́mù lè mọ́mù aya ìti gòjú o ẹ jẹ́ káwa Yorùbá náà kọ́ ṣe èèyàn lára Haúsá Haúsá ò da Haúsá da níbi eléyìí o sáwúsá ò da aago mẹ́sàn-án lọ́jà ṣé kò ní kí wọ́n kiri bí àtìṣe wọ́n tún ti lọ lé mẹ́fà àwọn tún ti lọ lé ṣùgbọ́n lọ́jà ti wà wà láwọn kan tún bẹ́ẹ̀ láago méje mẹ́jọ kí ló ń ta àwọn ìyàwó wa wọ́n ti wá di ìyá ọjà wọ́n kó stóòfù lọ́jà gbogbo nǹkan ọmọ ibi ọjà náà nílé ni wọ́n ti wọ ọmọ dàda wọ́n á wálé láago mẹ́fà aago mẹ́jọ alẹ́ ni wọ́n á mọ̀ wá ọ̀kadà tó a ti wá dinú àsìkò òjò yìí ìmíì ìyà tí ó jẹ́ ń jọ́ mi kò ní lè sunlé omi ó ti gbọ́jú ọ̀nà kò ní lè rọ́nà délé aago mẹ́sàn-án ni ó kú lọ́jà kí ni ń ṣe lọ́jà ìyàwó kí ni ń wá lọ́jà láago méje tí ò farabalẹ̀ ńlé yóò àmọ́ wá hósẹ́ẹ̀lì tí ó fọmọ sí káàkiri ọlọ́run ó ṣàánú wa afá tẹ̀síwájú. ọlọ́run gbà lọ́wọ́ Mariam ń ní gbígbà dáadáa. ọmọ náà sì ń dàgbà ní dàgbà dáadáa wàkàfàlà àṣàgàríyà níjọ́ náà ẹni tá a fún lọ́mọ obìnrin náà Maryam pé kó tọ́ òun ànábì wa Zakaria ṣe àpá ànábì Zakaria ló bí Yahya Maryam ló bí Isa àwọn kan bẹ nínú àwọn ìjọ amadíà ṣe pé ìjọ amadíà méjì ló pín sí internationally a ní àwọn Kọ̀díání version a ní àwọn Lahore version ṣe pé ìkànnà àwọn tó tẹ̀lé Gulam Ahmad o là ń pè ní Muhammad Ali Muhammad Ali olókọ̀wé kan táwọn oní Islamic study máa kà gan báyìí wọ́n máa gbé kí Bible wọn ni the religion of Islam wọn ò gbọ́dọ̀ mọ́ka ó lè ṣe first degree kò mọ́ka ó lè ṣe master kò mọ́ ní wéhùn English ni báyìí òun ló Muhammad Ali yẹn ṣe pé version kan ni òun tiẹ̀ nínú ìgbàgbọ́ àwọn gúrùpù tiẹ̀ wọ́n gbà yí pé isa ọmọ mariam ó ní bàbá ẹ gbọ́rọ̀ mi yé wọ́n gbà yí pé isa ọmọ mariam ti ń jẹ́ jésù ó ní bàbá ẹni táwọn pè ń bàbá ẹ̀ wọ́n ló ní zakaria wọ́n lànà bí zakaria bàbá ẹ̀ wọ́n nítorí pé ńgbà tí wọ́n fi mariam sí abẹ́ rẹ̀ pé kó máa tọ́ ìgbà yẹn ló ti súnmọ́ olólóyún isa fún torí pé kò ṣeé ṣe kẹ́nìkan ó bímọ láìsọkùn yìí eléyìí mo gbọ́ directly lẹ́nu wọn nìbàdàn ẹ̀kọ́ wọn kan wà ní téèyàn bá ń lọ sí ilókọ̀ ọ̀nà abẹ́kúta yìí kí ni wọ́n máa ń pàdú ọ̀nà abẹ́kúta àpáta lọ́wọ́ òsì báyìí máa lọ àpáta nù kòtò báyìí tọwọ́ òsì yẹn ni à ń bọ̀ láti IVC njọ́ náà àwa í ní December wọ́n á ń ṣàlàyé ìmáàmù wọn gan mo ẹ̀ gan ó wá mbẹ tó ṣe náà nù èmi àti arákùnrin abdulsalam abdulwahab gbà tó wá parí útúbà rẹ̀ tó parí jímọ̀ wà láì alọ́ọ̀bá pé ń bolẹ̀ ti rí tẹ́ ẹ sọ yìí ah, ó ló lé bàbá nfa kẹ́límọ̀ tó lò ń jọ́nà ni pé ó ló ṣe bóra fún ah, ó ní ah, ó ní Zakaria ló ṣe bóra fún Mariam bó ṣe sọ gan jọ́nà nù ara sì ní mí ara mi sẹ́gìrì kí a ṣe bóra fún wọn ní níbo lẹ ti rí ó lóun kànú ìwé kan Jesus Christ in heaven and on earth mo ní òkè. Okay àbáńlá ní kò sí wàhálà mọ́gbà tẹ́ ti sọ pé inú kùránì lẹ ti rí ẹ sì sọ pé inú súnà nábì inú Jesus Christ in heaven and on earth very good sàwọn gbà áyà yìí áyà yìí ni wọ́n lọ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ o ó ń tọ́ ní o kìí ṣe pé ó súnmọ́ o ọlọ́run ṣàánú wa o áyà kùránì sì gbá ọ̀rọ̀ wọn dànù iná masala Isa inda Allahi kámasálì àádámà kọ́lákọ̀ omi ń tòrọ bí kó túnmọ̀ kọ́lá làúkún fàyà kún gbogbo alátìgbọ́ àyà yẹn àpèjúwe Ìsá lọ́dọ̀ Ọlọ́run dàbí àpèjúwe ádámà tá dá láti inú erùpẹ̀ àti inú erùpẹ̀ láti dá a sì sọ pé jẹ́ bẹ́ẹ̀ ó torí náà pé kò ní bàbá àwọn òṣè nkankan ńlọ́fàánú kùránì tọ́lọ̀ bá dákọ̀ ìsá ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ gbà yóò fi yóò kọ̀ ya rẹ̀ sí ìsá bónú Mariam kí wọ́n má ba àfi tiẹ̀ sọ́dọ̀ bàbá kan so káyàn máa lọ sọ ìsá bónú là káwọn kírísítẹ́nì ṣe ṣe pé ìsá ọmọ ọlọ́run kùránì ya tètè kọ́ àwọn alẹ́kọ̀ọ́ ìsá bónú Mariam káwọn amọ̀mọ̀ sọ pé bónú là ọlọ́run ó ṣàánú wa tẹ̀síwájú. gbogbo ìgbà tí ànábì zaka ibi tí wọ́n fi ọmọbìnrin sí ń jọ́nà ní mihrab ààyè kan nínú ilé ìjọsìn ni tá a kọ́ táwọn àlùfáà ti máa jókòó tí wọ́n ti máa sin lọ́hùn mihrab níbi mọ́ṣáláṣí ààyè kékeré kan báyìí wọ́n kọ́ bẹ̀ wọ́n á máa sin lọ́hùn bẹ̀ nígbà náà naam gbogbo ìgbà ibẹ̀ láàfin Mariam sí naam. ṣùgbọ́n gbogbo ìgbà tí Zakaria bá ti lọ wọ ọbẹ̀ pé kóun tún wọ ọmọ yìí ní tí ó bá lọ́dọ̀ rẹ̀ lè ṣe ń pa òun. àwọn àfáà nínú tẹ̀fsìrì wọ́n sọ̀rọ̀ tó pọ̀ o nínú rẹ̀ ni wọ́n ní tó bá jásìkò ẹ̀rùn ni àwọn èso inú àsìkò òjò ni wọ́n bá ń bẹ̀ tó bá jásìkò òjò ni àwọn èso táàmọ́ rí inú ẹ̀rùn ó bá lọ́dọ̀ ẹ̀ nínú àwọn táwọn àfáà sọnù tẹ̀fsìrì ṣùgbọ́n tí kùránì gbé jáde ni pé yóò sábà ìpèsè ń bẹ̀ in tí ó mọ̀ jẹ́ ó ti wà ń bẹ̀ láì jẹ́ pé òun ló fún un yóò wá máa béèrè lọ́wọ́ Mariam yá Mariam yẹ Mariam anela kìáda níbo lélẹ́yìí ti dé wa bọ̀ tá ń fún ọ lélẹ́yìí. mariam ó ní huwa min indila ọ̀dọ̀ ọlọ́run ló ti wá. ṣá obìnrin èrè ìsá dájúdájú ọlọ́run ọba máa ń pèsè fún ẹni tó wù bẹ̀gọ́ èrè ìsá láì sí ìṣirò ń bẹ̀ ìyẹn kàrá ọmọ nìyẹn nù kàrámọ̀ nìyẹn àpọ́nlé ló jẹ́ fún Mariam torí pé Mariam kì í ṣànábì Ọlọ́run ó lẹ́ parí náà àwọn àfáà kan tí wọ́n sọ pé ànábì ni ò ṣànábì o ìyẹn ni kọ́ọ̀lù sahih ọ̀rọ̀ tó lálàáfíà nù mi ìfẹ́ tún yà lọ ọbẹ̀ torí ọ̀rọ̀ tá n bá bọ̀ láti tún proof pé kì í ṣànábì àlèwáhàyú ẹni tí wọ́n ń pè ní kọ́lọ́hún ránṣẹ́ sí yàn kẹ́límà wáháyù a lè lò fún kẹ́límà ìlèhàmù gbà mí a lè lò revelation fún inspiration gẹ́gẹ́ bọ́lọ̀ ń ṣe sọ fún wa nínú súrọ́tù náhálì pé aohalọ́ọ̀hù ìlà náhálì ọlọ́run bá ní aoha gbogbo àtàmọ́ kéwàá rí pé revelation lọ́lọ́run sọ Allah revealed to the bee ṣùgbọ́n tá a bá fẹ́ translate ẹ̀ ẹni tó bá nímọ̀ àkídà kò ní sọ pé Allah revealed Allah inspires the bee ní ó sọ aoha lọ́lọ́n lọ ló ń bẹ̀ the wine mana ilham ọlọ́run ọba ó fún oyin ní ìtọ́sọ́nà tiẹ̀ láti lọ́ọ́ máa wá nǹkan tí ó máa jẹ àti ibi tí ó máa gbé tí ó fi máa ṣe oyin táwa lá ó ní mo fẹ́ rántí nu suratul àálá lánàá àáfà ìfò àyà yẹn àyà ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ lò ń bẹ́ sabbih isma rabbikal àálá alladhi qadara fahadda yẹ ó fò alladhi khalaqa fasawwa walladhi qadara ẹlẹ́ẹ̀kẹta fahadà alladhi ọlọ́run ló dẹ̀dà fahadà ó sì fi ọ̀nà kálukú mọ́ so n ta fẹ́ lò ń bẹ́ nìyẹn so látara bẹ́ẹ̀ unálìkà níbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ dáa Zakariya rọ̀bà Zakariya sì képe ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ pé ah, ah ọlọ́run ló ń ṣe léyìn ó ní rọ́bì abẹ́lẹ̀. ọlọ́run fẹ́mi náà habuli mi ladun ka fitamila rẹ láti ọ̀dọ̀ rẹ dùrí ìyàtà ń dọ̀ yí bàtà ọmọ tó dáa fitamila rẹ ìnáka sàmì ọ̀dùà dájúdájú rẹ ni olùgbọ́ àdúà tá a sọ lánàá wípé àsámùú ìgbọ́ràn ó lè jẹ́ ti ni ìjábà sámùú lè jábà ó sì lè jẹ́ sámùú àsọ̀ọ̀tì so sámùú ìjábà ìgbọ́ràn pé ọlọ́run ọba dáhùn àdúà ìnáka sàmì ọ̀dùà bí máàná ìnáka mùjìbù dùà ìrẹ ló ń gbọ́ àdúà ìwọ ló ń gba àdúà níta fàyọ̀ ń bi ètà kàláàsì bí àyà rẹ̀ ń náà bá rí ìyanu kan tọ́lọ́run ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ tọrọ lọ́dọ̀ ọlọ́run ká ah, ọlọ́run wọ́n ló ṣe léṣe lé náà fẹ́mi ẹ̀rí kọ́ ọlọ́run sì fún torí pé lásìkò yẹn ìmọ̀ ní èèyàn ti ga bí ìmọ̀ ní èèyàn bá sì ṣe ga sí làdúrà ṣe máa gbà á sí mo rò pé tíye ó lẹ́ lómi ìfilẹ̀ òun lọ kàábà lọ sàdúà tó bó ṣe lọ yẹn ìmọ̀ ní ẹ ti ga pé àdúrà ó gbà níyìn kì í ṣe pé ká ló ṣe Nàìjíríà bí iná kò ní í gbà ṣùgbọ́n ti fi sẹ́mi ara ẹ̀ pé bẹ́ẹ̀ ni ó ti gbà tó bá ti wá débẹ̀ ẹ̀yìn mọ́nì rẹ̀ ó ti wá ga pé ọlọ́run ó gbà ọlọ́run ó wà gbà tó bá yẹ kó lè nírú mọ́nì náà lé kò ní bùkátà lè lọ sọ́hun torí gbogbo ààyè náà ní gbígbà àdúrà wa èèyàn gbọ́dọ̀ torí pé òun fẹ́ kádùn òun gbà ní ìsìn kó wá lọ mọ́ṣáláṣí Ìlọrin kó ní mọ́ṣáláṣí ti Álímì gangan ló ti fẹ́ lọ sàdúrà kádùn àwọn lọ́gbà bídíà nínú ṣẹ̀rẹ́ Ìsìlámù bẹ́ẹ̀ kírun bẹ́ẹ̀ tó kírun mọ́ṣáláṣí the same ládàá ni wọ́n jọ gbà àyàfi bí ìtààmà sí al-ikhlasi wọn bó bá ṣe papọ̀ sí bó bá ṣe yàtọ̀ sí ṣùgbọ́n mọ́ṣáláṣí haram ní kaaba ti madina àti aksọ anabi sọ pé àwọn irun tá a kí ń bẹ̀ ládàá rẹ̀ pọ̀ ju tàà mọ́ṣáláṣí yòókù lọ ṣùgbọ́n mọ́ṣáláṣí yòókù wọn ò jura wọn lọ́nu ládàá o lànàbí fi ní látú ṣàdórí hàl ẹnikẹ́ni nínú yóò gbọ́dọ̀ dirù di agbọ̀n pò fẹ́ lọ jọ́sìn mọ́ṣáláṣí kan yàtọ̀ sáà mọ́ṣáláṣí mẹ́ta yẹn èyí tí ń bẹ ládùúgbò rẹ̀ náà máa jọ́sìn bẹ́ẹ̀ ọlọ́run ó gbà ọlọ́run ó ṣàánú wa tí tániyẹn òun ni ti Mariam karama nìyẹn tẹ́lẹ̀ kejì ní suratul Kaf sura eighteen sura kejìdínlógún aya twelve to thirteen bóyá ká má sọ gbogbo alátimọ̀rọ̀ àwọn asabul Kaf karama ló jẹ́ fún wọn kí ni karama yẹn ni pé wọ́n wà nù lé wọ́n sì sùn lọ wọ́n sì lo ohun tó lé ní ọgọ́rùn-ún ọdún mẹ́ta ní ẹni tó wà nípò yẹn tóòrù sí iyọ̀ tí ń wọ̀lé wọn lórí àtàwọn àtajá wọn gbogbo wọn sì wà ń bẹ̀ lẹ́yìn náà ọlọ́run ọba tún sọ wọ́n jí padà sílé ayé tí wọ́n sì wà ní iye ọjọ́ orí wọn ti jọ́m tí wọn ò darúgbó sí i kàrọ́mọ̀ ni ọlọ́run fi ṣàpọ́nlé fún wọn ni láti lè ránṣẹ́ iṣẹ́ tọlọ́run tó jẹ́ tòdodo wípé gbogbo àwọn ẹni ọlọ́run ọlọ́run ọba máa dúró tì hàn lọ́tara bẹ́ẹ̀ gbogbo àwa tá a wá ń kà lónìí náà àwa náà ó wà á ní mọ́nì pé bó ti wù kó rí ẹ̀sìn rẹ̀ ọlọ́run ọba ọ̀ràn ṣe àríta àwọn asábùlì káf nínú rẹ̀ nínú súra ẹlẹ́ẹ̀kẹwàá kí n tó lọ bẹ̀ ìdàkejì karama ó ní ìntàmọ̀ sí aṣáwádà ṣáwádà òun náà ni àwọn kọ́ríkulẹ̀ àádá nǹkan tó yàtọ̀ tó tako ń tààmọ̀ pé bí kìíní ṣe ń rí kẹ́ mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan bóyá ewúrẹ́ àbí màálù tí ò bímọ ta fún wàrà lára ẹ̀ mọ́tò ta bumi sí tómi sì gbé ṣùgbọ́n eléyìí yusi iru ńlọ wàhálà yẹ́dìlì mọ̀ṣùrù wìdíìnà ọlọ́run ọba máa ń ṣe eléyìí láti ọwọ́ àwọn alẹ́dínà yastakdimuna lìjìnnà àwọn èèyàn tó ṣe pé èṣù ni wọ́n mú ní olùrànlọ́wọ́ àwọn àlìjànú mo rò pé fitnata lahum wa fitnata bihim eléyìí fìtínà ló jẹ́ àdánwò ló jẹ́ fún wọn torí náà gbogbo táwọn pè ní kàrámà yìí táwọn ẹni ọlọ́run ṣe yìí tọ́lọ́run bá ń ṣe látọwọ́ wọn yìí a máa ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá ọlọ́run náà ṣùgbọ́n tí wọ́n yẹ wọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ èṣù ni a lè bẹ́lòmíì náà tó jẹ́ pé oúnjẹ tuntun tuntun láàmú bá lọ́dọ̀ ẹ̀ tẹ́ ti dọ́dọ̀ ó lè fọ́ gbá tébù pa <laughs> gbà kí n tó jáde tó fi rẹ́rìn òní búrẹ́dì sangi kan kí ni wọ́n ń pe búrẹ́dì nìyí búrẹ́dì ńlá lọ́ngì lọ́ngì kan ló jáde o yóò gbélé lọ́ọ́ ẹ̀ǹkan ní kílẹ̀ ẹ̀fẹ́ ṣe ẹ̀fẹ́ ṣènáwó olówó kí ló ń da ara rẹ láàmú sí ó yá lọ nu yàrá lọ kó àwọn akèrèǹgbè tàbáwọn kẹ́ẹ̀gì lọ rọmi sí lọ kó àwọn ìkòkò kó dé kókó kùtà iṣẹ́ ẹran ló ń fẹ́ ìkòkò mélòó ló fẹ́ ran ìkòkò mẹ́wàá ni mo fẹ́ kẹ́ran ó kún ó yá lọ kókòkò mẹ́wàá kókó òkúta sínú ẹ̀ kó dé ẹ ló ń fẹ́ ni àbí ṣìnàbà àwọn fẹ́ mú ẹmu kẹ́ẹ̀gì márùn kó brọmi sínú kẹ́ẹ̀gì márùn irú ọtí wo ló ń fẹ́ yóò dákọ̀ ẹ̀ lọ wá irú ìgò ọtí yẹn kó rọmi sí kó dé kí ló tún fẹ́ ọkà òkè àmàlà ọkà òkè ọkà àgbọ̀n mélòó àgbọ̀n báyìí lọ kó kó dé àgbọ̀n yẹn síbẹ̀ ìrẹsì ńkọ́ òun fẹ́ lọ kó yẹ̀pẹ̀ sínú iye kúlà tó fẹ́ kí ìrẹsì ó kún ó yá palẹ̀ dé máa lọ́ntì ẹ̀ yóò sì lọ yọjú wò yóò kó mbẹ nígbà tẹ́ bá ṣí padà tẹ́ bá ṣí kúlà báyìí eruku lálá ni àwọn ìrẹsì tí wọ́n ti sè gbogbo ibi tí ìkòkò tí wọ́n kòkúta sí àwọn ẹran tí wọ́n ti dín tó ṣe pé ó kọjá bẹ́ẹ̀ adìẹ tọ́kì gbogbo ẹlẹ́rìí ń bẹ̀ gbogbo ibi tẹ́ ẹ rí kẹ́ẹ̀gì tó pè lómi yẹn ẹmu tí ó mọ kí ni ẹmu máa ṣe tí ó mọ ru ṣùkùṣùkù báyìí gbogbo ibi tó kógo ọtí sí ẹ bá wọn tí wọ́n ti dé àwọn èèyàn wà mú mú mú mú wọn jẹ jẹ jẹ jẹ jẹ jẹ irú ètò ṣeun kìí ṣe kàrọ́mọ̀ o kí ni mo pé kìí ṣe kàrọ́mọ̀ o èèyàn ètò ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá ọlọ́run nìyẹn ẹ̀rì pé tẹ bá ráwọn ẹni yẹn wọn ò ní jẹ́ ni ọlọ́run àwọn ìṣesí kan wà tí ó mọ̀ takò bí kán mọ̀ mọ̀ kírun bí kéèyàn délé wọn láago mẹ́sàn-án àárọ̀ kí wọ́n ṣe ìjókòó kí wọ́n mọ̀ rún pákó ẹ̀ka ti ẹ̀sùn gbàgbé lónìí ẹni kírun ni yóò ní òfin yín lẹ́hùn àtọ́lọ́run lòun ó yanjú èyàn kò lè yẹ ọ tí ò bá yẹ ọmọ béèrè nípa ẹ̀ wà tó bá jẹ́ ni ó mọ kéwú dáadáa yóò nígbà tí tí tí inú àgán lọ ọmọ béèrè nípa ọmọ ẹ wo bí tí ó ọmọ rẹ̀ yẹn kò tẹ̀lé nù lọ ó wá ń ọmọ òun ọlọ́run ní kì ọmọ má béèrè nǹkan tó ní mọ̀ ibi tí yóò kàn mú kan bẹ́ẹ̀ ṣé àwọn tí ò bá mọ yóò rò pé nǹkan kan nínú béèrè tọ́lọ ní má béèrè ń pààyàn èyí ò bá sinmi ẹ̀ pé ó kọjá bẹ́ẹ̀ bí kẹ́yìn bá ń jọ́ mi tí ó mọ̀ mu bíà àti gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ìyẹn kì í ṣe kàrámọ̀ o fìtínà ló jẹ́ fún wọn ìyẹn làdánwò lọ́lọ́run fi ṣe fáwọn fúnra wọn ọ̀nà tó gbà jádánwò ni pé wọn ò ní ronú pìwàdà kí wọ́n fi kíní ńlẹ̀ torí tí wọ́n ń ṣe táwọn èèyàn ti ń tẹ̀lé wọn tí wọ́n ti lọ́gọ́rùn èrò fìtínà ló jẹ́ fáwọn èèyàn náà torí pé ọ̀pọ̀lọpọ̀ ó tara wọn sọnù inú kùránì ọlọ́run ní inna Allaha la yastahyi an yadriba mathala ma ba'udatan fama fawqaha fa'amma alladhina amanu fayalamuna annahu lhaqqu min rabbihim wa amma alladhina kafaru fayakuluna madha arada ماذا أراد الله بهذا مثلا يدل الله به كثيرا وما يدل به إلا للفاسقين الذين ينقضون عاد الله من بعد ميثاقه أمر الله به wàyúfsìdúnà filard ulaika umul khasirun ọlọ́run lóhun ọlọ́run ní tijú láti máa fàpèjúwe lélẹ̀ láti máa pòwe pẹ̀lú tó kéré bíi bàúdàn yànmùyánmú ẹ̀fọn fàmọ́fọ́kọ̀ àbí tí ń bẹ lókè ẹ̀ fàmọ́lẹ́dìnà àmọ̀nú ọlọ́run onígbàgbọ́ òdodo àwọn ó pé òdodo lọ̀rọ̀ yìí látọ̀dọ̀ ọlọ́run nínú súrọ́tù nínú Koran súrà kan wà táà ní súrọ́tù ankabut ọlọ́ni masalu lẹ́dínà káfàrú kámasálẹ̀ ankabut takọ̀tàtì baitan inna ahwana la baiti la ankabut ọlọ́run lápèjúwe àwọn kèfèrí dà gẹ́gẹ́ bí aláǹtakùn tó kọ́lé tó wá rò pé ilé gidi ló ń kọ́ ilé tó jù ọmọ kékeré ó kàn fọwọ́ kádànù ṣùgbọ́n aláǹtakùn ti rò pé gbogbo àwọn gájẹ́ẹ̀tì tí wọ́n ń jẹ satellite kìíní kan for their protection ọlọ́run aláǹtakùn ilé aláǹtakùn lọ́lọ́run fi wé inú kùránì jọ́tọ́lọ̀ bá fẹ́ mú wọn báyìí gbogbo kìíní náà ni yóò wò pa wọ́n tọ́lọ̀ bá fẹ́ mú wọn ní ìsìn yóò wò pa wọ́n ni ní some years back wọ́n pe kìíní kan ní CHCH syndrome chinobi àti kìíní àti challenger nígbà yẹn làwọn Amẹ́ríkà sẹ́ndì machine lọ sí space spaceship kan wọ́n ń pè space yẹn ó kọ́ tí wọ́n ń pè ní wọ́n ń pè ní challenger àwọn Russia náà USSR àwọn náà lágbára ń gbà náà ní Chernobyl ibẹ̀ ní nuclear plant wọ́n wà America send the space eh, shuttle yẹn space shuttle yẹn ó blow mid air kò tiẹ̀ débi kan tí gbogbo ẹ̀ wó dànù àtàwọn tó wà bẹ́ẹ̀ gbogbo ló kú at the same time náà ní Russia nuclear plant wọn náà blow up wọ́n á ń pè ní CHCH syndrome ńgbà náà Chernobyl and the challenger challenger otu tún ṣẹlẹ̀ náà Japan jò ní gbogbo agbára wọn ń bolo bọ́ ọlọ́run ní ilé aláǹtakùn ni àfà yàmọ̀ bẹ́lẹ̀ lọ ọlọ́run ní yudillu bí ìkàfí rọ wàyáàdì bí ìkàfí rọ ọlọ́pàá àmọ́lẹ̀dí ìnà káfàrù àwọn kèfèrí wọn mọ̀ sọ pé má dá àrọ́ dá lọ́ bí àdá mọ́sálà kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú àpèjúwe ọlọ́run ńlá tara bẹ́ ọ̀pọ̀lọpọ̀ ó ni òwe yẹn lọ jẹ́ fún wọn ni iṣẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ tí ó kàn máa rìn kiri títì tí ó mọ̀ wò ha ohun tẹ bá ma tí ó mọ̀ ranjú ẹ lè rà nàbí ọlọ́run kankan tí ń ranjú kí yá mọ̀ ohun wọ́n a máa léèyàn yà fún lọ́nà ṣé wọ́n máa léèyàn yàgò ni ma wò hàn ohun ó kàn lè débì kan kó nawọ́ sí kinní ohun bó ṣe nawọ́ sí lẹ́bàá rí bóyá omi kan ó kán tó tó tó ń bẹ̀ ìtàn lọ́nà tó kìí ṣe kàrámọ̀ lèyìn o mo rò pé ìyẹn kọ́ ló sọ dẹni ọlọ́run o ah, ọ̀rọ̀ pọ̀ ọlọ́run ṣàánú wa. àwọn tó sọnù bẹ̀ náà làwọn kò kí látara bẹ́ẹ̀ àwọn yẹn wọn kìí ṣe kàrámọ̀ o ọlọ́run ṣàánú wa láti ọ̀dọ̀ ṣẹ̀tọ́ nìyẹn ṣùgbọ́n nínú rẹ̀ nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá máa ń ṣe tó jẹ́ kọ̀wárìkulẹ̀ àdá tí máa tako tó ti ń ṣe tá a mọ̀ òun náà lèyí tọ́lọ́wọ́n máa ń ṣe láti tún fi dójú dà àwọn òpùrọ̀ wọ́n pọ̀ ọkùnrin kan ní musailema kadab nígbà ayé anabi sallallahu alayhi wa sallam ìdá ànàbù wa òun náà lánàbí lòun kódò kọ lẹ́tà sànàbí pípé láti ọ̀dọ̀ musailama òjíṣẹ́ ọlọ́run sí ọ̀dọ̀ muhammadu òjíṣẹ́ ọlọ́run kí ó ní ìrẹ́ ànábì jẹ́ káwọn ó pín ilẹ̀ sí méjì káwọn pín ilẹ̀ lárúbá kóhun ó mọ jáná bí apá kan kí wọn náà mọ jáná bí apá tọ̀hún ànábì ló wá reply ó ní mi muhammadu rasulillah sallallahu alayhi wa sallam ilá musailama kadab láti ọ̀dọ̀ muhammadu jíṣẹ́ ọlọ́run sí musailama òpùrọ́ inna ardọ̀lélá ilẹ̀ ọlọ́run ló ní wọ́n ìpín mọ́ra wọn lọ àwọn òjíṣẹ́ ọlọ́run ìpín musailama wọ́n ní wọ́n á bá níjọ́ kan àwọn èèyàn rẹ̀ tí wọ́n ń jagun kànga tí wọ́n ti ń fa omi omi ò pọ̀ ń bẹ̀ mọ́ kò ju kékeré ń sálẹ̀ tí dòrò ò rí bù mọ́ wọ́n á lọ bá a pé wá bá wa tu tọ́ sí kí omi ó jáde ń bẹ̀ ó ní ẹ̀ǹsó ń bẹ̀ bó ṣe débẹ̀ oníkan bù díẹ̀ wá ní omi ó fi yọnu kùkù ó wá tú sí wọ́n bó ṣe tú sí omi ó wá tún gbẹ pátápátá omi kan ò jáde ń bẹ̀ mọ́ eléyìí ọlọ́run ọba máa ń ṣèyún ni <laughs> láti lè ṣàfihàn irọ́ àwọn òpùrọ́ amáṣẹ́lẹ̀ bí ẹnìkan tó lóun pìrìdìtì nàìjíríà pé under sixteen wa kí lórúkọ wọn ń pè wọn gold inglet tí nàìjíríà host àwa àti new zealand ó láwa láwọn ìmáàchì yẹn ọlọ́run wá fẹ́ káwọn èèyàn mọ̀ ni kìí ṣe kàrámọ̀ ní gbogbo tí máa ń ṣe tẹ́lẹ̀ tó bọ́ sí wọ́n wá na nàìjíríà mọ́ nàìjíríà lójú nàìjíríà àwọn tó tún ni wọ́n ìyẹn pé àwọn tí wọ́n ṣe wá world cup for the first time àwọn new zealand wọ́n tún wá nà òun sì ti sọ pé nàìjíríà ọ̀hún ní sí àpẹ́ kò sẹ́ẹ̀ tí ò ní bìlí pé nàìjíríà ọ̀hún fáínà tá a ti jẹ àwọn èèyàn yà lọ àti nà àwọn kọ́ńtìrì ńláńlá germany gbogbo ẹ̀ ó sì wá jẹ́ new zealand tí ò wá world cup rí ńgbà ọlọ́run fẹ́ fi hàn wípé òpùrọ̀ ni ọlọ́run ó yá ẹ̀nà nàìjíríà ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ àwọn mi ò tún ní ṣe làákàyè mo tún ti gbọ́dọ̀ nìkan sọ fún mi pé ẹ ní nàìjíríà òun ti rí yóò two thousand and fifteen ẹ bá mọ Frank Olise nígbà tó fi máa ń ṣe news line wọ́n ń pe arákùnrin kan ní ọlábáyọ̀ nígbà náà olóòní chọ́ọ̀chì kan tí wọ́n ń pè ní kinní kan fún yahweh ó wá predict nígbà clinton àti bush tí wọ́n fẹ́ contest fún american president ọdọọdún tó bá jáde yóò ló ń bọ̀ lórí òkè kí ló máa ń pè ń gbà yẹn náà tábánákò àbí kíní kan fún olóòkọ̀ kan tó bá ti jáde á máa sọ gbogbo tí ó ṣẹlẹ̀ lọ́dún ó wá sọ lọ́dún náà Frank Olise wá interview ẹ̀ bó ṣe ń sọ̀kalẹ̀ bọ̀ ó ní who is going to win America president election presidential election àwọn ní George Bush George Bush nígbà tí wọ́n ṣe election Clinton ló ẹ̀ eh, astafurla ó ní Clinton ó ní Clinton ló máa win mo sorry ó ní Clinton gbà wọ́n àṣẹ election Bush náà Bush wá wọlé ṣé ẹ mọ̀ Frank Olise ẹbí aláwàdà báyìí ni ló bá tún lọ bá padà. Sir, you said the other time that Clinton will win, but Bush has won. Oh, no, I didn't say so. Ó wá ń ṣe ẹ̀ lórí ẹni tó bá wò ń jọ́nà ní newsline. Ó oh, ní no, I didn't say so. Olóhùn sọ bẹ́ẹ̀. You said so. Ó oh, ní no, ó kàn play tape yẹn fún ni. Ibi tó ti sọ, ojú ẹ̀ sì pọ́n lójú tẹlifíṣàn báyìí. Ó ní maybe he had that I've said he's going to to, to lose and he started praying to God. Ó change ẹ̀. Ó ní bóyá ó gbọ́ pé òun sọ pé Ọlọ́run ní òun ní òun wẹ́ni ní ó lose bush wà lọ ń bẹ lọ́hùn pé kò lè win oníbóyá tó ṣẹlẹ̀ nìyẹn francolise kan rẹ́rìn ó ní <laughs> ẹ̀gbẹ́ wọn á ṣe tànrán tànrán rẹ̀ yẹn ó pọ̀ bẹ́ẹ̀ nígbà ayé Lagos weekend pépà kan wà tí wọ́n ń pè Lagos weekend nígbà kan bọ̀bọ̀ kan wà báyìí tí wọ́n ń pè kéèké bí yọpẹ́ ni o bí yọpẹ́ ni o mi ò mọ pronunciation kéèké y o p e lórúkọ ẹ̀ ó ló máa ń sọ gbogbo tí ó ṣẹlẹ̀ sí yàn horoscope star yóò sọ tó ṣe oṣù yóò sọ ti wíìkì yóò sọ ti dé tó bá ti mọ star bóyá libra ni o bóyá sagittarius ni o bóyá leo ni o ó lè sọ pé o mọ̀ wọ̀ṣọ yẹ́lò lónìí ìgbà tí ó kú ojú títì lọkọ̀ pa sí lẹ́kọ̀ọ́ ẹ́ kò rí star ara ẹ̀ àwọn èèyàn mo kàn sọ yẹn pé àwọn tọ́lọ̀ máa ṣe láti fi dójú tàwọn èèyàn pé ó kù rọlẹ̀ ni ó tún kù kan nínú àwọn ìjọ tí a máa ríran nàìjíríà ń jà tó lórí wọn ó kú Lagos Ìbàdàn expressway ló ti lásídẹ̀ǹtì kó tó dé UCH ó ti kú nígbà táwọn ọmọ pépà àni ẹ wọ́n ti rí ní bàbá bàbá ló ń fẹ́ mi gbé ni mo ní rọlẹ̀ ń pa ẹgbẹ́ ìlẹ̀ mọ ríran fáwọn èèyàn kan mọ́ tààfù ẹni tó dájọ́ yín lẹ̀ gangan nínú ásídẹ̀ǹtì ló kú sí ọlọ́mọ ń ṣèyẹn láti fi dójú ti àwọn òpùrọ́ ṣùgbọ́n tá àbá kan bá lásìrẹ́ǹtì tó kú ní ìsìn àbá ti sọ pé gba anytime lèèyàn máa kú àbá fò sọ àbá àti máa sọ àbá kan wá dàgbà ó lo one fifty years láyé àbá àti sọ tẹ́lẹ̀ pé tó bá wọ ọlọ́run a máa jẹ́ mẹ́yìn ogun <laughs> so kò sí problem fáwọn àfà tí wọ́n bá jẹ́ mu tẹ̀kùn so eléyìí ni a máa rí bẹ́ẹ̀ àyà táwọn ń kà nínú súra ẹlẹ́ẹ̀kẹwàá lẹ́ẹ̀kan ṣe sáàgọ́ mẹ́fọ̀ káyà yẹn. aláìna àwòlíyà Allah. ọlọ́run ní ẹgbọ́n ọ̀rọ̀ tá ń sọ ní ọ̀rọ̀ àwọn wòlíì ta ni wòlíì ọlọ́run àwọn wòlíì tòun kò sí payà fún wọn. bẹ́ẹ̀ sì ni ò sí bànújẹ́ kankan fún wọn àwọn wo ni wọ́n. àwọn tí àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ̀ wọn gbọ́ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo gbọ́ wọ́n sì gbà nábì Muhammadu gbọ́ wàkánú yàtàkù wọ́n jólùpáyà ọlọ́run tẹ̀síwájú. làwùmìlì búṣúrọ́ fílẹ̀ àyà ti dúnìyà wọn fílẹ̀ àkírọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ọlọ́run ní tí wọ́n ní róòdùnú láyé ní àtijọ́ gbèdé alkiyama kí làwọn róòdùnú yẹn pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀la ọlọ́run kó ṣe nírọ̀rùn fún àwọn àmọ́ tẹ̀síwájú ń bẹ̀ bìṣà àwọn ìróòdùnú tọ́lọ̀ ń sọ ìyá padà máa sọ ọlọ́run kó fún wa ní àgbọ́yé ẹ̀ ìta sọ ti ṣàlàyé ẹ̀ lọ kọ́lọ́n jẹ́ wúlò fún wa ọlọ́run bá ti gbọ́ báyìí ọlọ́run jẹ́ àgbà tàbá àgbà tán ọlọ́run jẹ́ àfiṣèwàwù tàbá tún wá fi ṣèwàwù tán ọlọ́run kó gbà ní bàádà ọlọ́run kó san wá lẹ́san àlìjánná ọlọ́run má já lẹ́yìn ànábì ọlọ́run já bá ànábì wọlé ọlá kábá ànábì wọlé ọlá gbogbo àwọn àfáà súná ayé ọlọ́run wọn ọlọ́run bá ní wọn ọlọ́run ó ti dàgbà ó dògbó kò lè forí balẹ̀ mọ́ tàbí àárẹ̀ wọ́n á máa ń forí kàngànà rárá o anábì sallallahu alaihi wasallam nígbà tí ń sàlàyé nípa ìrun ẹni tára ń ní ó ọkùnrin kan ti ń kírun tó fi ara ti nǹkan àbú forí lé anábì ńlá tó sọ́lé alawisad má kírun sára ẹ̀ sọ́lé kọ iman fa'ilam testati fajalisan fa'ilam testati alejamb kódà anábì tí wọ́n á sọ fún pé ìmáàn pé tó bá fẹ́ kírun tí ó lè jókòó kí tí ó lè ṣe yóò mọ́ kí ní ẹni tí ń ṣe ìmọ̀ òun yẹn ni pé lórí ìjókòó tó wà yìí kò lè forílẹ̀ yóò mọ́ tẹ̀ níbẹ̀ yẹn kí pé yóò forí kankan ànábì wa ni jẹ́ kí títẹ̀ rẹ ní ìforíbalẹ̀ kó ju ti kíni kó ju ti rùkú lọ so ìmọ̀ forí ọ̀pọ̀lọpọ̀ àwọn arúgbó wa tí wọ́n ti kú ta fi máa mọ̀ pé wọ́n kírun pé ibìkan ó dúdú ní yàrá wọn pẹ̀lú ògiri ọlọ́run ó san wọn lẹ́san dáadáa ṣùgbọ́n kò tọ́ súnà àìforí ìlú ògiri òfurufú báyìí láàjòkó akànmà ṣorí báyìí ni Allahu àti rùkúnù sẹ́mi Allahu àtúgbórí sókè Allahu Akbar sùjúdù àtẹ̀díẹ̀ ti tẹ́lẹ̀ lọ mórùkó tí ala ni travel ń yàn rehal eh travel out to shadow rehal traveling then for example sí èèyàn wá ti kàrẹ́ lọ ìbàdàn báyìí torí mọ́ṣáláṣí kan ló fẹ́ lọ kírun mọ́ṣáláṣí torí ìbàdàn àbẹ̀ rárá tó bá ṣe itikaf inú ìlú rẹ ló ti ṣe ò travel mo rò pé ó ti yé ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà lórí itikaf bóyá tó bá di bí ìgbà táwẹ̀ bá ń súnmọ́ àmọ́ ṣàlàyé ẹ̀ bólẹ̀ pé àwọn kan ti wá bá mi pé kí n bá wọn ṣe ìlànà itikaf pé mọ́ṣáláṣí wọn pé wọ́n ṣe itikaf ń bẹ̀ pé ọ̀fẹ́ dẹ̀ ní fún ẹni tó bá fẹ́ ṣe ní kààrẹ̀ náà ni o pẹ̀lú ògo ọlọ́run àmọ́ sọ́ngbà bá dìtà yẹn ẹ fún wọ́n lẹ́nìkan ó gbá àwẹ̀ ń ṣe súkè àwọn kan ń pè ń pàǹkélé ìkàrẹ́ ìpè bẹ́ẹ̀ tó àwọn kan ní súkésúkè ń ṣe wọ́n ní ó wá sọ fún ìyá ẹ̀ ìyá ẹ̀ ni ó lọ mú mi ó wá ní òun tó ń bá mọ̀ mú mi àwẹ̀ òun ó já ìyá ẹ̀ ní tó bá mú mi àwẹ̀ rẹ̀ ò já ó ṣeé ṣe kóró wípé nígbà tí èṣe pó mọ̀ọ́mọ̀ mú mi yẹn ó fẹ́ mú mi fún wòsàn ní àwẹ̀ rẹ̀ ò já ọ̀rọ̀ wọn ò bá mu àkọ́kọ́ irú ẹni yẹn ó ní bùkátà sí àwọn oníṣègùn àwọn dókítà ìsúkè tí ń ṣe yẹn wọ́n lè sọ pé kó mọ̀ mú mi kankan yóò padà lọ so kò nídìí kó mú mi èyí tí ń ṣe tá a bá ti rí pó le jù kò sẹ́ni tí ó wí fún wa náà tá ìgbé lọ hospital mo rò pé tiye tó bá ń ṣèyàn díẹ̀díẹ̀ kò sẹ́ni tí ó wí fún wa tá ìgbé lọ hospital tá bá gbé débẹ̀ táwọn dókítà ní eléyìí gbọ́dọ̀ jẹ nǹkan yóò jẹ kí àwẹ̀ rẹ̀ kó já kò ṣe nǹkan yóò san padà ọlọ́run ní kuntum maridan aw ala safari fa'iddatun min ayamin ukhar ṣùgbọ́n kéèyàn kàn déédéé mú fatiwa wá lọ́dọ̀ ara rẹ̀ pé tóun bá mú kò jáwẹ̀ wà láyò jáwẹ̀ tó.